mọ́rọ̀ ìpẹ́ yẹn lè ṣiṣẹ́ oko kólówó lọ́wọ́ bí ọba ẹrẹ́kẹ́ èèyàn lè ṣàgbẹ̀ kó tibẹ̀ làlàlà bí ìdàrá là ọba ti ń gun owó nínú odó ṣùgbọ́n pẹ̀lú àwọn èròjà fẹ́tọ́ ọ̀gbìn lọ́nà àtìgbàlódé ni ó jẹ́ wájú wo iléeṣẹ́ kan fún yín. iléeṣẹ́ agro nigeria ventures limited anvl ńlọ́nà tó yẹ kẹ́kẹ́ fún dàgbàsókè iṣẹ́ àgbẹ̀. wọ́n ń ta katakata lónìí ranran àtàwọn èròjà fún iṣẹ́ àgbẹ̀. wọ́n tún fi ń yáni ẹ̀rọ katakata bí èyí tí wọ́n fi ń pako èyí tí wọ́n fi ń roko ẹ̀rọ katakata tí a fi ń ṣọ̀gbìn tó fi mọ́ èyí tí a fi ń kórè láàrin oko. wọ́n tiẹ̀ tún alẹ́rọ kààrọ̀ ọ̀tọ̀ kò síbi tí ò lè wọ̀ ń tiẹ̀ àti inú omi àtilẹ̀ gbígbẹ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ló ti ń ṣiṣẹ́. oore ọ̀fẹ́ kan wá wà nílé iṣẹ́ agro nigeria ventures limited èyí ti ṣe pé wọ́n kọ́ yín nílò àwọn ẹ̀rọ katakata tá a ti rojá rẹ̀ fúnṣẹ́ oko wọ̀nyí lówó tí ò ní gbóyin pani. iléeṣẹ́ anvl lọ́wọ́ lẹ́yìn pápá àṣírí olúyẹmí káyọ̀dé ládó èkìtì òun gangan ló fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ìjọ rìdíìmù tó wà ń bẹ̀. nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ pèsè rẹ̀ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ o oh ètò oh twenty two double zero forty one eleven agro nigeria venture limited olùrànlọ́wọ́ àwọn àgbẹ̀.